ibi tí mò ń lọ ni pé ní gbogbo ìgbà tí àwọn òyìnbó yìí tí wọ́n ń dààmú wọn tí wọ́n ń ṣe kinní pé súnà ni pé bilali ni wọ́n pèrò fún anabi kọ́dà àwọn ọmọ san sálárì fún pé dákun anídi dúdú kan mọ́sálásí wa. so but ibi tí mò ń lọ ni pé nígbà tó wá di pé àwọn ẹlẹ́yàmẹ̀yà yìí lọ tí wọ́n gbé jọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn náà Nàìjíríà o especially ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ gbéjọba kalẹ̀ fáwọn ọmọ onílùú ẹ̀sìn mọ̀ pé bí wọ́n ṣe ń ṣèjọba wọn tí wọ́n kọ́ máa béèrè ni pé dìgírì wo lo ní ilé ìwé wo lọ lọ àbí bí wọ́n ṣe ń ṣe ń lù jíwa náà kọ́hún wọ́n bá ní gbogbo ẹ̀yin mùsùlùmí yìí kọ́dà bàbá rọ́jú làákàn fún yín ní DG ministry kan kọ́dà kò sẹ́ni ọ́ qualify as minister nù yín ibà ah, sì ń jọ ń bá àwọn èèbó jà tẹ́lẹ̀ ní gbé kún ó kó ẹ̀yin bọ̀ nígbà tẹ́ ẹ̀ qualify ńkọ́ wọ́n ṣàṣe bẹ́ẹ̀ bọ́tà àwọn mùsùlùmí South Africa gbọ́n wọn ò jà ntí wọ́n wáá ṣe ń gbà yẹn ni pé ẹ̀hẹ́n kò tí ì ju wọ́n wáá ṣe lófin gbà yẹn pé ní gbogbo ọmọ mùsùlùmí wọ́n ní community tí wọ́n ń ṣe gbogbo ẹni tó bá belong to that community pé Muslim community pé òfin ni àwọn ọmọ wo ní fi kéwú tí wọ́n ń ké yìí lẹ̀ o but ó gbọ́ ọmọ pátápátá tí ń lọ lé kéwú kódà bí ẹ̀ bá rí ẹ̀rí pé ní o ti lọ ẹ̀ńrọ́ọ̀lù ní skul kan ẹ̀ lékún lékew tẹ́ ẹ̀ bá rí àrídájú pé bí n ti ń wá lékew ń sì ń ṣe kínni ń lọ léèwé kọ́dà tó bá necessary ẹ̀yìn ẹ̀yọ́kùn lékew náà torí pé yóò kó bá Islam wọn wá ní àwọn náà Ọlọ́run kò fún wọn ṣe wọn ti ń lọ bí ọdún bẹ́ẹ̀ wọn ti mẹ́wàá àbí nǹkan nísìn but àwọn ọ̀kánjú ara tán fi yàtọ̀ àwọn funfun tán fi yàtọ̀ díẹ̀ fún àwa nìyẹn wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n bá yẹ pé fifty years ni wọ́n gbà wọ́n wọ́n máa bá wọn ṣe máa ṣe nǹkan àwọn díẹ̀díẹ̀ wọ́n sì máa wọ́n pé níta fẹ́ achieve láàrin ọdún márùn-ún já ti rí ok the next five years a ti rí òun náà wọ́n sì máa ka márùn-ún márùn-ún márùn-ún ẹ̀ ní mọ́gbà tí tí <laughs> fifty wọ́n fi pé ńgbà wọn tó wá béèrè ẹ̀tọ́ wọn kọ̀ wá sí nǹkan kẹrẹ́ yìí náà wì mọ́gbà wọn sẹ́lá qualify ni àwọn ọmọ tí wá ti qualify so ẹ dákun ẹ jẹ́ kí tá a bá ń sọ̀rọ̀ hadọ́ra àbí takọ́fà bóyá tẹ́lẹ̀ mi ò wí ohun tí yọ ẹ̀túpẹ́jì ká máa wí ni pé ká gbé gbogbo ohun tí máa ń jẹ́ hadọ́ra gàrúbí ọ̀dà èyí tá a bá ń bẹ̀ tí ì bá ṣe pọ̀ tako nǹkan kan nù ìsìláàmù wa túláàsì ni káwa bá ṣe ni kò sì sẹ́ẹ̀rì tá lè mú wájú eléyìí lọ anábìnú sallallahu alayhi wa sallam pẹ̀lú kí sọ Zaidu bin Thabit tá a mú wá fúnra wa so eléyìí ni àkíyèsí tí mo fẹ́ pè wá. then tá a bá tún wá ń nínú tí bàbá ń discuss ọ̀rọ̀ àdọ́rọ̀ ọ̀rọ̀ thaqafa ni pé n ta fi mọ̀ pé ní ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam mo rò pé umar abẹ́nìkan nù wọn ló ní alḥikmatu dalatul mu'min haythuma wajadaha fahuwa ahaqqu an gbogbo ntí n bá ń jẹ́ hikima tí ń dọ́gbọ́n tí ń dóye ntọ́sẹ̀ gbọ́kẹ́ ló pè é dọ́ọ̀là ntí ntẹ̀yìn ti ní tọ́wọ́ àṣẹ kínní tọ́ sọnù kìí ṣe because tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ntí ń jẹ́ hadọ́ra lónìí ní western civilization lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n develop ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ló ṣe kínní àwọn mùsùlùmí ló develop ẹ̀ bóyá kọ́mọ́dà gbà tí à ń janu mọ́kọ àwọn ó kọ àwọn kan díẹ̀ ń bì ẹni lè bóyá èèyàn jẹ́ medical doctor ni àbí nǹkan kan ni tí wọ́n mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń kọ́ àwọn yẹn àwọn mùsùlùmí ni wọ́n ní nípìnlẹ̀ nígbà tí dawla Andalus tó di Spain lónìí tó ìpọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ ibẹ̀ ni hadora garibu wà ń gbà yẹn. lápèjúwe tí wọ́n bá ní kí wọ́n máa sọ̀rọ̀ nípa tébù medicine ẹbí gbogbo ẹni tó bá mọ̀ nípa medicine dáadáa bóyá ẹni professor medicine àbí nǹkan kan tí èsì àwọn àṣẹṣẹ ń kọ́ medicine ìpè ìjọ mẹ́nìkan ti ń jẹ́ rhesus r h a z e s r h a z e s ẹni ìjọ mẹ́nìkan mo gbọ́ pé wọ́n lẹ́nìkan jẹ́ rhesus bọ̀dé jẹ́ mẹ́nìkan ń pè ní rhesus yìí ẹ́ arọ́ọ̀sì yìí muhammad ibn zakariya arrozi kezi razi oní fakhruddin kọ́ o muhammad ibn zakariya arrozi ara àwọn tí ó gbé ìpìlẹ̀ medicine kalẹ̀ ní europe ni mùsùlùmí sì ni ìwé rẹ̀ tó ṣe ní lárúbáwá ló ṣe bọ̀tíngbà tí wọ́n rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá translate ìwé yìí ní fifteen sixty five AD láì mọ iye centuries lọ́hùn wọ́n tú sí Latin language kí là ń pè ní Latin language Latin language ló bí gbogbo àwọn most of European languages tá a ní lónìí ibẹ̀ ní English ti jáde ibẹ̀ ní French ti jáde ibẹ̀ ní Spain ti jáde na Spanish ló ti jáde so Ar-Razi yìí làwọn ọmọ pè ní kíni Roses ẹ ní wá mọ̀ pé ní èèyàn wa náà ni ni wọ́n wí lápèjúwe nísìnyí ẹ tún lọ bí ẹlòmíì irú sáyẹ́nsì tó bá wulẹ̀ kó ṣe ní ǹjẹ́ wọ́n lẹ́nìkan jẹ́ avicina wọ́n lẹ́nìkan jẹ́ kínní avicina ẹ ẹ dàgbà pé ta ni wọ́n ń pè ní avicina ibnu sina ibnu sina mùsùlùmí ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ amiru má wà lọ́wọ́ di kíni ẹ̀míà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọmọ pé lárúbáwá lòún wí ẹ́ ọlọ́run kọ́ sàlékún dáadáa àwọn bàbá ọlọ́lá ọba wa lù lọ́rin wọ́n ní the e, emir of Ìlọrin àti amir of Ìlọrin làwọn ebo sọ di emir mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Ibn Sina wọ́n sọ di kíni Avicenna wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ́tú mọ́kàn kọ́ àwọn díẹ̀ síbí ni irú Ibn Sina yìí bẹ that ẹnitọ́ bá ti jinlẹ̀ nu medicine kò ní masai ti come across yìí ẹnití wọ́n ń pè ní alkọ̀nùnù fi tibb alkọ̀nùnù fi tibb àwọn máa pè ní the canon of medicine the canon of medicine Ibn Sina ló ṣe ẹnìkan nọ àwọn ògbóǹtagì dókítà kan ń pè ní Dr. Robinson ó ní ní tí ò kéré sí centuries mẹ́fà ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọdún lọ́nà mélòó lọ́nà mẹ́fà ó ní ò sí any medical authority tó tó ti canon of medicine Ibn Sina sẹ́yìn ó sì continue bẹ́ẹ̀ kéèyàn tó ṣèwé ní fíìlì kan kọ́ wa jẹ́ pé for six centuries ni wọ́n ní tí rẹ ni tí ó ṣe míì tí ó kó ń gbálé kì í ṣe ń tọrọ rùn Robinson yìí ṣe mùsùlùmí o tó ròyìn ìwé Ibn Sina báyìí so lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ tún máa gbọ́ ọmọ pẹlúmi ẹ lè máa àti lè máa kánú wé wọn ní abul cases abul cases a b u l c a s i s àfi zina tí mo wílẹ̀ kẹ́ńtọ́ bá fẹ́ kọ́ kalẹ̀ is a v i c e double n a kọ́ra bí yẹn bá ní encyclopedia britannica àbí encyclopedia americana kọ́ lọ wo àfi sínà ń ibnu sina ni mùsùlùmí ni. Uh, abulkasisi ẹgbẹ́ kí ni wọ́n sọ di bẹ́ẹ̀ abulkasim zahrawi abulkasim azahrawi wọn làwọn máa ń pè ní abulkasisi tíyẹn bá ń sọ̀rọ̀ geology tí ń sọ̀rọ̀ pharmacology kò sí bó ṣe lè yọ táwọn Abul Qasim Zahrawi gbé kalẹ̀ kó ṣe lè yọ kó mùsùlùmí ni ni pé gbogbo ntá ń wí yìí dọ́là tó mùsùlùmí ni lóòótọ́ àwa la ní tẹ́lẹ̀ ọbọ̀ ma wà lọ́wọ́ ni àkíran wọn tó ń pẹ́ nìkan ní Geber Geber G-E-B-E-R òun tiẹ̀ popular púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńlẹ̀ lárúbáwá lónìí àwọn náà ti ń tají ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ àwọn factories ńláńlá àwọn chemical kìíní ó kọ ẹni yìí ni wọ́n ń sọ lónìí nísìn òun là ń pè ní Jabir ibn Hayyan Jabir ibn Hayyan òun làwọn máa pè ní kíni Geber so geologist lòun náà tó sì jìnnà so lóríṣiríṣi lóríṣiríṣi bẹ́ẹ̀ ni pé ẹni tí mo fi ń sọ gbélé yìí ni pé ká gbà pé ní àṣẹ ń ọwọ́ àánú atharu lóòótọ́ pé dalatul mu'min ká gbà pé nǹkan yìí àwa la ní tẹ́lẹ̀ ọ sọnù ni bí nǹkan yẹn bá sì sọnù yẹn wà bí ò ní wà túláàsì àfi wà o islam ò sì takò ọ̀ ni mo ti sọ ọba pé nǹkan kan ni irú sẹ́hìrù tá a fà ń wílẹ̀ kan tí wọ́n ní ẹnìkan ń ṣe májíìkì ní western kí ló ti gbé wá àbí islam gbogbo bí ó ti lè wó gbé wá haramu ní kéèyàn kọ́ májíìkì nínú islam èyí ń kà ń wí but kò síbi tí islam ti ní kéèyàn kọ́ tébù kọ́kọ́ medicine haramu ni islam ò pé kéèyàn jẹ́ geologist haramu ni kéèyàn jẹ́ scientist general islam ò pé kíni kò pé haramu ni ẹ dákun ẹ jẹ́ ká tají because ẹ wo irú example tí mo fún wa bá a bá lè fúnra wa láwọn èèyàn díẹ̀ tí wọ́n bá ti mọ̀ ẹ bọ́ tán ńgbà zayidu kọ tán ẹ rò pé ojú bọ̀rọ̀ ni wọ́n fi kọ́ zayidu ni. òun náà láwọn nǹkan kan tí ó tọkàn rẹ̀ ọkọ̀ tí fara mọ́ ni wọ́n gbé a bàbá dé ọ̀dọ̀ ọ̀gá yín ẹ máa gbé ẹ jẹ́ kìnìún kan sí náà ló kìnìún wa ń bí ọ pọ́sibù ọ ńgbà tó yẹ pé ní ó ní ti ntọ́fẹ́ mú ni pé gbogbo àwọn ọmọ mùsùlùmí ti wá ní kárìnà yìí ẹ má kí hádàfù tiwa wa ni mo ti wá qualify as a medical doctor nísìnyí bẹ́ẹ̀mi náà ṣe control million ló kù jẹ́ máa lé ẹ mọ̀ pé ní ayé nìkan kẹ́yìn wá o ọ̀rọ̀ àwọn medical doctors nìkan kọ́ gbogbo ẹni sphere of science téèyàn bá wà mọ̀ pé lé oníwájibù pé bí wọ́n ṣe mọ̀ ẹ́ yìí kóra bó ṣe mùsùlùmí kan nìwọ náà mọ̀ kí ṣe dandan pé wọ́n lọ́ọ́ kọ́ bọ̀tọ̀ facilitate bóun náà ó ṣe dé irúbi tó déun kódà kó ní à. Ah, irú àwọn ọmọ tí ń ṣe kínní ní secondary school ya ọmọ yìí mọ̀wé dáadáa ó ṣe kínní ọ̀dà ẹ̀yin òbí rẹ̀ sẹ́ẹ̀ lówó ni tí ó fi jáde university èmi ọmọ sanwó rẹ̀ it's part of it wọ́n náà wọ́n náà ṣe kan nù. Ah, sẹ́gbọ́n mọ̀ yìí náà bá mọ̀ di wo fi máa jẹ́ kan àdì méjì in fact yóò fún wọn náà ń sinmi. so ẹ dákun ẹ má a sì gbọ pé ní ńgbà tá a ti wá ní ta gbogbo àdọ́rà eh, sọ gbogbo aburú tí ń pé kò wá sí ntọ́ da ń bẹ́ àà èyí tó bá sì da dọ́ọ̀látòl muslim láti fúnra wa lẹ́gzámpùs yẹn àwa mùsùlùmí gan la lọ́pọ̀lọpọ̀ kíní ìtẹ́lẹ̀ kótó dupọ̀ bọ́mọ wa lọ́wọ́ bí nǹkan bá sì bọ́mọ yàn lọ́wọ́ kéèyàn ó ṣe kíni kọ́ wa àbí yẹn bá sọ owó nù nísìnyí ọkàn dákẹ́rẹ́ yìí àkọ́lá bó gbé kọ́kàn rìn lọ náà bẹ̀ ọkàn rìn ò ní gbé pé jẹjẹ rìn lọ náà bẹ̀ o bí ẹ̀kọ́ àmọ́ yọ sàtún gbẹjẹ irin lọ náà bẹ̀ wá ẹ bá a mọ̀ bẹ́ẹ̀ náà lórí ẹ dàpọ̀ ẹ jẹ́ kí a mọ̀ pé nǹkan wa tó bọ́ sọ̀rọ̀ èyí wọn ò sì wá pé ní ká gbàgbé kéwú alihamudulilayi nínú tínú mi ń dùn sí mo rí àwọn brọ́rasì kan kọ́dà láìpẹ́ yìí ńgbà tá à ń ṣe dáwọ́rà lọ́wọ́ ní adéwọlé ń bẹ̀ yẹn àwọn méjì kan wá bá mi ẹnjìníà lọ̀kan tí mo mọ̀ dáadáa èkejì olóhùn wà ní college of health sciences kí lè wá ṣe ń bi dáwọ́rà àwọn làwọn náà fẹ́ ṣe dáwọ́rà ni lárúbáwá làwọn mọ̀mọ́ sọ́yìn àyà àwọn làwọn gbọ́ lárúbáwá wọ́n sì gbọ́ lárúbáwá lóòótọ́ nílọrin bíi náà ni kì í ṣe pọ́rọ̀ à ń pàtàn à ń pàtàn kan lọ ní last week àbí last week mo tó pàdé ọ̀kan náà tí ì ṣe lọrin bíi olóhùn rí di biochemistry ní lọrin bíi kọ́dọ̀ gbọ́ lárúbáwá ni pé àṣẹ ti ń fi hàn wá pé kì í ṣe pé ó ṣòro kakó méjèèjì pọ̀ a kàn nídìí àwọn nǹkan míì tá à ń ṣe tí ọ̀wọ́ mú wá sà tí ń básìkò wá jẹ́ àwọn yẹn ní ká pàtì ká wá wá àsìkò wa lò síbi tí ó ti wúlò fún Islam kọ́lọ́n kò ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ so aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisairil muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad. وعلى آله وصحبه أجمعين ó ṣe débi pé wọ́n kàn wá sọ fún wa ní ṣókí nǹkan tó bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ wa à ń dọ́gbọ́n rẹ́rìn fún àwọn kan tí wọ́n sọ àwọn tó ń sì gbé tọ́pìkì kalẹ̀ ó ní nǹkan táwọn ń rò sòtá bá rò pé kò yẹ ti pẹ́ẹ́rẹ́ ló kàn tán yẹn lápèjúwe ní sì ká máa sọ̀tàn àwọn kan pé bóyá ìtàn lẹ́ẹ̀tò ìlú kan ni pé àwọn lágbájá àwọn náà jẹ àwọn baba lógun tí wọ́n lálàsẹ wọn ká máa sọ bẹ́ẹ̀ ṣé bóòlù mọ̀ lọ́kàn wa kọ́dà àwọn míì torí ẹ̀ wọ́n làwọn ò ní torí ẹ̀ fún ọmọ kan ní ọmọlú ẹ̀ pé ọ̀ràn tí ni ṣùgbọ́n nǹkan yìí afẹ́ká mùsùlùmí ká ronú nǹkan tí ń ṣe mùsùlùmí pọ̀ so ní ṣókí afẹ́ká padà síbi àṣà wa àṣà Islam tàbí ká padà sí. Si àṣà ni mùsùlùmí máa fi ń sọ pé òun lajú mùsùlùmí tí ò ní àṣà islam kò lajú ó dijú ni lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rọ lápẹ̀jú ẹ̀rẹ́ sìn àṣà western ẹ̀kọ́ àwọn náà sọ òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ti wá mú ní àṣà tí wọ́n bá rí ẹnìkan tó mú àṣà islam wọ́n sì fojú kéré rẹ̀ ẹnìkan lẹ́nu sọ yìí kì ṣe pé ó ti wá pẹ́ púpọ̀ pé láyé àwọn wòlíì jọ ni pé ọ̀dọ́ pé ó kàn sírí lẹ̀ kò fi irun gbọ̀n lẹ̀ ó fún mi ah lélẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ pé ó fi that is pé àṣà ẹ̀sìn kò tí ẹ̀ pọ́n lé ẹlòmíì wàá mọ̀ sí kankan ẹ wá rí mùsùlùmí yóò wá wọ ṣòkòtò yóò tún wá kí ẹsẹ̀ rẹ̀ wá kí bọ́ báyìí yóò máa fi rìn lọ àwọn kan lórí tó ṣe lónìí tán bá rí ẹni tó yẹ pé múra bí Islam ní ká máa múra èyí tán bá rí ẹni tó fi gbọ́n lẹ̀ ṣòkòtò lókè tán bá rí ẹni tó borí tó bojú ẹ̀gbọ́n táwọn èèyàn wí ni wọ́n ní Saudi ni gbogbo aláṣì mọ̀ pé ọmọ obìnrin tí ń wọ ṣòkòtò tí ń wọ aṣọ tó lẹ̀pa tí dodo tó ń yọlẹ̀ gbogbo alámọ̀ kékeré sáàsà ilẹ̀ yorùbá gbogbo alámọ̀ yìí òun náà lọ mú àṣà àwọn ìbólò náà lọ mú wọn náà gbé sílẹ̀ ká ìwọ mùsùlùmí ẹni tó mú àṣà sáúdí ibi tẹ̀ ti sìn lọ́hùn àtẹni tó mú àṣà bíi àwọn ọ̀tá ìsìn yín ìwọlé ẹ̀kọ́ ọmọ pọ́nlẹ́jù irú eléyìí láwùjọ yìí ẹni máa fẹ́ sàṣà àìsílámù àwọn sáwùdí kọ́ ọ káàtà tó pé nǹkan ibi táwọn ń ro lọ́nu kọ́dà ó sì yẹ kán accept ẹ̀jú tẹ́lẹ̀ yìí lọ tòun ti bẹ́ẹ̀ ẹni tó wá fẹ́ múra báyìí wọ́n sì gbógun tì ń lé wọ́n gbógun tì ń lé ètò àwọn kọ́dà àwọn tó èmi rẹ̀ nìkan yóò tún fún ọmọ rẹ̀ obìnrin pé lọ fọwọ́ yìí ṣerun ó lè fún five hundred naira kó lọ fi ṣerun ṣé ìṣerun tí ń ṣe yìí sàṣà yóò bá ní so ẹ dákùtàn àwọn kan àwọn kan wà tó yẹ pé à ń wò àwa rò àwọn ìbò ìlú ni so àwọn kan wọ́n ní àwa láni ní tó fà ní pé àwa gẹ́gẹ́ àkànlẹ̀ kàṣà wa kún tá a bá kàṣà wa kún dáadáa ẹ̀sìn wa yóò dúró nǹkan tá a ṣe ń wá a rí nítorí ẹjẹ́ kó mọ̀ wà lọ́kàn wa pé asasilam bó láti wá mọ̀ asasilam nítàtílé mọ̀ asasilam àwọn ọ̀nà rẹ̀ ti wà ẹ máa wo Quran ẹ máa wo ẹ sì lọ kà àwọn tí wọ́n ti lọ pàtàkì jùlọ àwọn sàbíà ní muhammad sallallahu alayhi wa sallam a máa rí àṣà wọn bẹ̀ wọn ká máa mú òun ló dáa jù ẹlẹ́ẹ̀kejì tán mú tán sọ fún wa ní sókí ẹlòmíì yóò gbàgbọ́ yé pé ẹlòmíì lérí pé tó bá ti rẹ́ nìkan ti ń lọ kẹ́kọ̀ọ́ níjọ́ kan àwọn kan fẹ́ kéwú ìgbà tí wọ́n fẹ́ kéwú wọ́n ti tọ̀ ẹnìkan wá sọ pé ó kàn ṣèbó ni wọ́n ní èdè àwọn ẹ̀yàn eh, tí ń lọ sọ̀hún àfẹ́yà yín mo ní káàdì ìtafẹ́ sọnù ó sì á púpọ̀ à sọ yorùbá náà nù torí yorùbá náà e, àwọn ìpìlẹ̀ tiwọn náà ẹbọ náà ni ẹjáfẹ́ kan máa sọ ọyá gbogbo àtàwọn agbọ́lábáwá so ẹlòmíì ti akakú pé kẹlòmíì tún lọ kẹ́kọ̀ọ́ western education yóò tún wá kakún ó tún wá ṣe ní haram ẹnìkan fẹ́ lọ sí ilé ẹ̀kẹ́jọ kan ó fọkọ rẹ̀ sí sàárà wọ́n wá sá tí wọ́n ní kó lọ náà ni wọ́n ní kó ti kó lọ náà ni ìgbà tó dé báyìí dé ó lóun ò lọ mọ́ wọ́n ní kí ló dé torí pé rèé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òjò lọ mọ́ ẹlòmíì fẹ́ kẹ́kọ̀ọ́ kéwú yìí lásán torí pàfà tí ó lọ kọ́ kò sí lọ mọ́ wọ́n kí ló dé embidia ni òun lẹ gbọ́ o látọ̀dọ̀ àná Muhammad sọ̀sọ́nà mùsùlùmí tó jẹ́ embidia ọ̀n lọ kékewu lọ́dọ̀ rẹ̀ tó kékewu tó bá mọ̀ tán òun gan lọ́ fi kọ̀rẹ́tì ẹ̀ lọ́ fi kọ̀rẹ́tì àwọn ilé rẹ̀ lọ́ fi kọ̀rẹ́tì àwọn ọmọ rẹ̀ lọ́ fi àwùjọ ó wá kan dúbà ni ó wá kéwu mọ́ ó wá nìkan lọ́wọ́ gbọ́ lọ ẹ̀yà kìsìn kan yẹn dáadáa o sùkínì yẹn ó ń ba àwùjọ wa jẹ́ púpọ̀ ẹlòmíì yóò tó kó wọn lù ún ni yóò tó wọn ni kó máa kó lẹ́yìn kéwú náà ni àwa wo gbogbo lékéwú ó kéré lékéwú tọ́ọ̀dé lékéwú lónìí tí wọn ní kí ọkùnrin ìwọ lọ́mọ̀ pé ní haram ni lọ́dọ̀ tiẹ̀ pé kí ni yóò dáhùn sẹ́yà sílámù àwọn òsì má bẹ̀ ni ìwọ wa wo tó fẹ́ gbà lọ́wọ́ wọn tó bá ti wá gbà tán wọn ló tún máa kọ́ yàn nínú àṣetà tí wọ́n ń ṣe ni pé àwọn tá a ti tún mọ̀ àwọn ò wá dúndò pé ta la fẹ́ kọ́ mọ́ àtúndòdò rẹ̀ mọ́ pé àwọn ọmọ wa mùsùlùmí ẹ náà kọ́ lẹ́kọ̀ọ́ àṣemọ́ kọ́dà lomi yóò tún wá máa mọ̀ táwọn ilé mùsùlùmí ilé ẹ̀kọ́ mùsùlùmí ti wá o yóò tún wá mú ọmọ rẹ̀ yóò wá gbé lọ sí ṣẹta tó ní tí ilé ẹ̀kọ́ mùsùlùmí náà sì tún wà ẹ̀dá tó lọ yìí tá a bá mọ̀ nínú ẹ̀kọ́ àmùsùlùmí àwọn kan wà nínú àwọn bọ́dà kọ́nà kó bá ṣe dáadáa fẹ́ni náà ó mọ ìwé ìṣirò dáadáa yóò máa ń káwọn yẹn máa wá àwọn tó wá jọ mùsùlùmí ò ní bí ṣe ń kọ́ wọn yóò máa pàṣẹ súnà sí wọn la bí ṣe ń kọ́ wọn yóò máa pàṣẹ súnà sí wọn la ọ̀rí nǹkan ìyẹlẹ ìdí báyìí ń yẹ díẹ̀ báyìí yóò sì mú ká lọ wá sí yóò dojúkọ ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ṣe sunna ní muhammadu sallam ìwọ tó ti mọ̀ pé ọmọ ẹ̀kọ́ yìí ọmọ ọmọ sírò ọmọ english ọwọ́n pété problem táwọn yẹn ń láwùjọ nu ọkàn gbé kalẹ̀ lẹ́yìn tọ̀ lẹ́sìn ni o ọlẹ́ lọ́fẹ̀ẹ́ tọ́mátì kọ́ ẹ̀dẹ̀ kọ́kọ́ dé tó pé ah ọ̀gá ọgbọ́n náà ọmọ gbàtà náà ti mọ àwọn tá a mọ ẹ jẹ́ ká náà jókòó pé a fẹ́ fi mọ ọmọ wa yàtọ̀ àtó jẹ́ mùsùlùmí àwa náà ìgbàtà ti rí ti mùsùlùmí náà ẹ jẹ́ ká jókòó ká náà wá ti mùsùlùmí ká máa wá káàkiri pé iléèwé mùsùlùmí nọ́ọ̀sà primary school tí a fẹ́ lọ fún primary school kó jẹ́ ti mùsùlùmí ń bẹ lónìí eléyìí mo fẹ́ sọ fún àwa tó yẹ pé a fẹ́ dá nọ́ọ̀sà primary school lẹ̀ ẹnìkan wà èèyàn méjì ni wọ́n ọmọ ìkan àwọn méjì tẹ̀wọ̀n lọ́nà school lẹ̀ bàtà wọ́n á wọn àwa pàkíyèsí wọn sí pé ẹdí káwọn ọmọ yìí máa lo hijab èyí tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ kó máa lo hijab èyí tó bá à ó látúlé mọ́ àtúlé mọ́ wọn lérí nù ó fi wá dá secondary school lẹ̀ kọ́dà wọ́n fi dé gbé ẹnìkan náà àwọn mùsùlùmí ti ń kọ́ kéwú ti ń kọ́ wọn kéwú tójóbìnrin tí wọn àti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ tójóbìnrin ó wá fẹ́ lo nìkọ́ọ̀bù oníjọ́ tó lo báyìí ó ní kó sáìn kò sẹ́mọ́ náà nù ó ti kó fi sílẹ̀ mùsùlùmí sì ni ọmọ àlẹ́ yìí náà sì ni sílẹ̀ yìí náà tí wọ́n bá ń sọ pé ta ni mùsùlùmí kò náwó ọlọ́mọba agbẹ́sìn alámùdá ọlọ́mọba agbẹ́sìn lámù òkè àwa gángan là ń yọ pọ́npọ́n sí ìsìlámù wa àwọn lè jẹ́ kìsì dáadáa ẹnìkan wá ń bẹ christian lòun tiẹ̀ gbàtọ́ òun náà àbúrò wa lọ́wọ́ o òun náà fún wárí skul ó wá fi ó wá fi àyè lẹ̀ pé ẹ bá ti jẹ́ mùsùlùmí kó máa lo hijab ah báwọn yẹn ṣe ń rọmọ sí iléèwé tiẹ̀ nu báwọn yẹn ṣe ń rọmọ sí iléèwé tiẹ̀ nu bí àpọ̀lọpọ̀ àti di mùsùlùmí náà ó ti pàdé muslim so kọ́lọ́n kó sàmànà wa ẹ̀rọ àtọ́ lọ́n nǹkan ń bẹ àwọn mùsùlùmí á ní pọ́lẹ́mù gan kọ́lọ́n kó bá e. a sọ́fẹ̀ á dúpẹ́ fáwọn òṣìṣàṣù wa pé àbí tí a fẹ́ kí wọ́n lọ òun náà ni wọ́n lọ kọ́lọ́n bá jẹ́ kó wá yé ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́n jẹ́ kó yé wa yíyé nìkan kọ́ kọ́lọ́n wá já kó já lò à nísìnyí á fi àyè ìbéèrè lẹ̀ àtàwọn ẹbéèrè nínú àwa brothers kanáwọ́ àwọn tó bá níbi ìrora àwọn ìyàwó àmbẹ̀yẹ kan fi ránṣẹ́ one two three four five six seven. Uh, alhamdulilah. ẹ àbí bóyá ẹni tó bá fẹ́ béèrè kan máa gba microphone. الحمد لله والصلاة والسلام على wa ala alihi wa وصحبه ajma'in. ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa uh, ní ìdáhùn sí béèrè tẹ béèrè Uh, eléyìí uh, ọgbọ́n tí a lè dá bẹ́ńbẹ́ mo fẹ́ relate ẹ̀ máa ti uh, ṣéèkì sọ lẹ́ẹ̀kan pípé example tí wọ́n mú wa pé ẹnìkan dá léèwé lẹ̀ níjọ́ tí tíṣà fẹ́ lo nìkọ́ọ̀bù ní lọ́sàkẹ̀ àbí ṣe rí àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe pé ní. Ah, ẹ wo kámúlá tara alukur'an alkarim ud'u ila sabili rabbika bilhikmati walmawcidati alxasanati wajadilhum bilati hiya axsan alimam ibn alqayyim rahimahullahu ta'ala ńgbà tó tu aya yìí ó gbogbo èèyàn náà ní hikima ṣe bá sọ̀rọ̀ ọlọ́run ní ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú hikima walmo'izatil hasana ẹ sì ṣe wáàsí dáadáa fún wọn wajadilhum billati ìyá kọ́dà bọ́rọ̀ bá nídìí kẹ́ gẹ̀ǹgẹ́jì wọn nù yẹn jíjà àmọ́ ẹjọ́ da ìtumọ̀ ẹ̀ ni pé kọ́dà bẹ́ẹ̀ yóò jiyàn náà ẹ̀ má máa bú yẹn lé bu ara ẹ̀ bu kínní ẹlòmíọ́ ma orí ọ̀rọ̀ pa ń fọ̀rọ̀ ẹ̀sìn mọ̀lẹ́bí ńtọ̀ ọ̀hún lókù tí ọmọ fi ṣe yẹ̀yẹ́ àbí bọ́lọ̀ ń ṣe dáa lókù tí ọmọ ọgbẹ́ yìí ń làtí ìyá àṣà bọ́tí àwọn ẹlòmíín bẹ tó ṣe pé ní hekima wúlò pẹ̀lú wọn irú ẹni báyìí kò burú ká súnmọ́ pẹ̀lú hekima a n tẹ ṣe yìí irú ẹni tẹ ní ọjẹ́ mùsùlùmí tóun náà tó máa fi ọ̀rọ̀ ìsìlámù ṣe a n tẹ ṣe yìí kò bá mú nǹkan kan tọ́ bọ́lọ̀ bá ní ọgbọ́ tí ọba gbọ́ stẹ́ẹ̀pù míì ni wàlúmọ́ọ́ìdọ́ alhassana wáàsí lọ́kàn wáàsí máa le ju hekima lọ wáàsí máa le jọ̀rọ̀ hekima lọ ká dẹ́rùbà ká fọlọ́n dẹ́rùbà ètò lè jẹ́ ààbọ̀ ẹni tí ń bá ń serú nǹkan bẹ́ẹ̀ ká sọ fún un bí ọba wa gbà kọ́dà bóyá pé mujadala billati hiya ahsanu àrò náà mujadala ni pé ńgbà tí èso nìkan lọ́ọ́ dá skul lẹ̀ àwọn nǹkan kan míì ń bẹ tó ṣe pé ní tí ẹ̀yin mùsùlùmí tọrọ bá yé kọ́dà bẹ́ẹ̀ jẹ́ mẹ́wàá tẹ́ bá panu pọ̀pọ̀ withdraw àwọn ọmọ tí ń kó skul ń jọ kan náà ẹ̀rọ ọba ẹsẹ̀kẹsẹ̀ ni ọ mọ irun tó ń ṣe ntí mò ń sọ ni pé àwọn míì ń bẹ tó pé ní sẹ́rí tábà ní ká máa fi pé ọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n ká máa sọ̀rọ̀ hikma ó lè má ó lè má ràn wọ́n ẹni tá a bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni islam ní ààyè fún. Ah, so ẹni tá a bá rí i pé àfi kí ah, ṣẹ́rí nínú. No, àwọn ẹ̀kọ́ olóṣèlú ni but gẹ́gẹ́ bí mo sọ fún yín sẹ́rí gbogbo ní ti islam ọba ti harama kò sí ní téèyàn ò lè ṣe kíni tí ò lè lò nínú islam náà ṣẹ́rọ àwọn tó báyìí pé ní bí wọ́n ṣe ń ronú ìrònú businessmen ni àbí ìrònú politicians ni kò sí ń tẹ́ lè bá wọn sọ tí ó wọlé àfi kí wọ́n rò pé ní interest àwọn kan. In ẹ̀yin náà lè ṣe kíni ẹni nǹkan kan tẹ́ lè fi tẹ́ lè fi dẹ́rù bà wọ́n yọ̀dà bẹ́ẹ̀ abáwá wí tẹ́ ẹ̀ bá gbà ó á sọ fáwọn ọmọ àwọn mùsùlùmí wọn kọ́ ọmọ kó ń lé ìwé yín o nígbà wọn lẹ làákà ẹ lómi ò tó àmọ́ bẹ́ẹ̀ ṣe wáàsí fún dọ́là kò ní wọlé jí ìtorí ẹ̀ náà ni kuran ṣiṣẹ́ pin bilhikma walmọ́ idọ́tẹ̀ hasana wàjà dilhum billati i ahsan ni pé mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ́yìn ká máa kọ́sà àwọn èèyàn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lóòótọ́ kọ́dẹ́ lómi ọmọ jẹ ìsìláàmù náà ní ń jẹ àmọ́ kò ní mọ kò ní mọ so èrò eléyìí ni ìmọ̀ràn tí mi fẹ́ mú wa lórí yẹn ká tó lọ béèrè ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ṣe tàlíkù kékeré kan kí àṣìgbọ́ má ṣẹlẹ̀ nípa pé a encourage àwọn èèyàn pé bí ti ṣe lọ́ọ́ kọ́ ẹ̀kọ́ nípa Ah, ǹjẹ́ eléyìí náà a lè wá apply rẹ̀ sí ẹ̀kọ́ ẹ̀sìn bí pé bọ́ńbídé àbáni ẹ̀ máa bọ̀ wá kéwú kí làwọn àfáà wí ń pa rẹ̀ ah, ẹ dákun ìyàtọ̀ wà ń bẹ díẹ̀ o ìyàtọ̀ ṣe kí ni ìyàtọ̀ wà ń bẹ o. Malik bin Anas, أنس رحمه الله تعالى إمام مالك بن أنس قالون كوشي عليكم كيرفون إمام مالك إمام مالك ني لقد وجدت في هذا المسجد أكثر من سبعين ممن يقول حدثنا ما أخذت منهم حديثا واحدا. wahida. imam malik ní masalasi anabi tó ń ti kéwì náà òun bá àwọn tí wọn ò kéré ní seventy nínú àwọn tí wọn jòkó pé ta ló fẹ́ gba àdìsí kọ́ máa bọ̀ òun ò sì gba àdìsí ẹ̀yọ kan lọ́dọ̀ wọn more than seventy Imam Maliki ní kì í ṣe pé òun ní kórìíra wọn fún nǹkan kan o àbóhùn rò pé wọn ò mọ tí wọ́n ń wí àmọ́ kí ni òun rí i pé níwọ̀n ò dúró lórí súnà torí pé ní ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ fún ọ̀rọ̀ ayé ẹni tí èèyàn fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tóun náà dúró dáadáa lórí ẹ̀sìn irú ẹ̀sìn ọwọ́ ẹ̀ náà lèyàn ọkọ o ní tí Imam Maliki ń wí nìyẹn ọ̀kan náà àwọn tó tún wá lẹ́yìn Imam Maliki òun tiẹ̀ sọ tó clear dáadáa ó ní inna hadha al-ilma diinun inna hadha al-ilma diinun falyanzur ahadukum ila man ya'khudhu anhu diinahu inna hadha al-ilma diinun ó ní ìmọ̀ tí lọ́lọ́run fẹ́ kí lànàbì fẹ́ yìí diinun ẹ̀sìn mọ̀ o ó yàtọ̀ fún mọ̀ lásán o falyanzur ahadukum ila man ya'khudhu min anhu dinahu kẹ́yìn owó ẹni tí ó gba ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ẹ o òun ni pé a gbọ́dọ̀ ṣàlàyé ibẹ̀ yẹn bàbá láǹfààní àti kọ́kéwú lọ́dọ̀ ẹni tí ń ṣe súnà ibẹ̀ ni a ti kọ́ o a encourage pé ní bẹ́yẹn bá ń ṣe bídíà kàmọ́ láńlọ́ kéwú lọ́dọ̀ rẹ̀ torí pé ńgbà tí ó fi máa páàsì bídíà ń síyàn ẹ̀yìn ò ní ma o pé àkíyèsí wá sí Allahu ta'ala alam. السلام عليكم nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé lára ìròrí àwọn west òun ni the ends justify the means ṣé bóyá èèyàn wá rí opportunity láti ṣiṣẹ́ ní àwọn ibìkan tó yẹ pé èèyàn á ní láti sacrifice àwọn nǹkan kan tó yẹ pé lára nǹkan tí ẹ̀sìn fi lẹ̀ ni bọ̀tí èèyàn wá wo pé bóyá ó ní nǹkan tí èèyàn lè padà ṣe fún Islam lórí lọ́jọ́ iwájú tí èèyàn wá ní kóun ṣe láti sacrifice àwọn nǹkan tí Islam sọ ṣé kò ti bọ́ sára the ends justify the means yẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé bóyá àwọn tí à ń bá yìí ní àsìkò wa maybe bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bóyá bí àwọn obìnrin ẹlòmíì ti tó ẹni tó yẹ kí ó ṣe nìka àti oríṣiríṣi bẹ́ẹ̀ but bóyá ó fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ for example gẹ́gẹ́ bí àwọn fíìtì tó jẹ́ bí medicine tó yẹ pé a ní láti lo àwọn ọjọ́ tí ó pẹ́ láti fi kọ́ ẹ̀kọ́ yẹn bóyá wọ́n sọ pé ah, kí ló fẹ́ lọ ṣe lọ́rọ̀ àwọn yẹ̀wúdì kankan eléyìí wà very very important fún ẹ ṣé àtàwọn ìbísà sáwọn ọdẹ encourage àwọn ọ̀dọ́ láti tètè ṣe nìka báwo la ṣe fẹ́ pa méjèèjì papọ̀ mọ́ ara wọn. alhamdulilayi. Ah, ìbéèrè yín alákọ̀ọ́kọ́ nípa píríncípù eh, Machiavelli òun làkọ́kọ́ ẹni tó kọ́ mú kọ́ìdà yẹn wá pé the end justifies the means alghaya tutubarriru alwasila ẹ wá ní irú ṣàlàyé eh, dàdàbọ̀ ẹ ó ti yé bẹ́ẹ̀ ṣe wù yẹn náà pé èèyàn lè máa wò pé ní ah, ti ń padà ṣe fún Islam ní ọjọ́ iwájú lápèjúwe ah, Eh, àwọn ibi tí mo ti fẹ́ ṣiṣẹ́ àbí nǹkan kan bóyá àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ ní èèyàn sacrifice ibi tí ò yé nìyẹn because but màá ṣàlàyé rẹ̀ briefly ah, ṣe rí Islam ní principle tiẹ̀ tó dúró lẹ́gbẹ̀ẹ́ ah, Machiavellian principle ti wọ̀nyí kí ni Islam wí ni pé ilu laha hukmul maqasid ilu laha. hukmul maqasid ìyẹn ni pé bí hent àbí objective yẹn tó bá jẹ́ mensi jẹ́ halali mẹ́ǹsì tí èèyàn lò tí ó fi rí náà jẹ́ kínní jẹ́ halali but bóyá personal sacrifices lèyàn ní láti ṣe tí bá ti ṣe pé ní èèyàn wọnú kínní yọ wọnú haramu nípa means èyí wọn ò ṣe kankan but kásá make sure pé kọ́ídà àti islam ni pé ntí ó lè tòǹtọ́ jẹ́ halali òun náà gbọ́dọ̀ jẹ́ kínni ọgbọ́dọ̀ jẹ́ halal on its own bọ̀tọ́ báyìí pé ní ah, mi ò ní ṣe sacrifices kan ní ara mi ẹ tí ẹ ṣe pé ní àbí mince yẹn gan ló pilẹ̀ jẹ́ haramu èyí wọn kò burú nítorí ah, kọjọ kọ́ídà àlùgáyà tubarruru alwasila. قاعدة شريعة نقي pé algaya alwasail laha hukmu almaqasid. ìbéèrè yín kejì ní gẹ́gẹ́ bí mọ̀ràn tá a mú wa náà pé ẹ wá mú mọ̀ràn tá àwọn sisters wa èmi ò mọ kí ni ó ń jẹ́ problem nípa pé kí obìnrin ó ní igi lórí kó tún máa kàwé ṣé òfin kan ní èèwọ̀ ní nàìjíríà ni so tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àìpé tí mo ń fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers and sisters tí mo ń fún wọn ní sleepless night ń pa pé ntí ìfẹ́ ṣe nìkan ntí ìfẹ́ ṣe kìíní kìí ṣe ń tọ́ yẹ kó máa dààmú ọkàn wa ṣe ti gẹ́ẹ̀tì tí ẹ bá ti mọ̀ pé ní ẹ̀fẹ́ fẹ́ra yín ohun tó jẹ́ wájibu ṣẹ́rẹ́yì òun ni pé kíni òun ni kẹ́ ẹ so yìgì èyí tí ṣẹ̀rí àwìn nù kìí ṣe igi pé bàbá ẹsẹ̀ wàá pe gbogbo òlu gbọ́dọ̀ abẹ́tẹ́lómi ti ń sì gbọ́ nìyẹn so ẹ̀sà ti ṣe ti ọjẹ́ àrùkánu nìka káwọn òbí ọ fara mọ́ kọ́dà bẹ́ẹ̀ yóò tí ì ní sọ̀dá kí kọ́dà bí yóò tí ì ní kíni bí yóò tí ì ní sọ̀dá kejì ọ̀sán ṣẹ̀rí ẹ̀sìlámù gbà wá láàyè pé kọ́ sọ pé sọ̀dá kún mọ́ àjálù ẹ̀yìn fún ọ ní sọ̀dá kí bí n bá padà rí sẹ́ bí n bá padà bẹ̀rẹ̀ sẹ́ tóun náà bá ti fara mọ́ kò sí ní tó le kọ́dà bójú òyìn ogún ọdún lèyàn tó fún ẹ̀tọ́ rẹ̀ ni tó bá ti gbà pé kéèyàn ò ṣe tàjílù ẹ̀ bó sì ní gbogbo ẹ̀kọ́ fún un díẹ̀ ọba yà nọ padà fún un yòókù tó bá ti gbà kó sí nǹkan kan tó di nìkaahù lọ́wọ́ so eléyìí ni ọ̀nà tí mo rò pa lè rìn méjèèjì náà la lè ṣe pọ̀ because kọ́ńdà nù sẹ̀ríà ni pé ní aljamu awla ma amkan aljamu awla ma amkan òun náà mo lò lẹ́ẹ̀kan tí mo ní èwo làbúrò sọ pé nkéwu lélẹ́yìí òkè ìwé lélẹ́yìí òkè báyìí bá ń bẹ láti ṣe kínni láti mú méjèèjì aljamu'u awla irú eléyìí tẹ mú wáyé náà nísìnyí irú àwọn sisters tí tora nídà àwọn muslim sisters kí wọ́n lọ field yẹn náà so kì í wá ṣe pé ní ọ̀rọ̀ afẹ́fẹ́ ìyàwó kò gbọ́dọ̀ jẹ́ obstacle rárá kò gbọ́dọ̀ dín wọn lọ́wọ́ tọ́ba ipa agbọ́n ti ń jẹ́ nìkan àhùyẹ́ nù sẹ̀ríà kí wọ́n ṣe àpèdù láàrin ara wọn táwọn méjèèjì ẹnitẹ́lómi lè máa rò lọ́kàn ẹ̀ nísìnyí ni pé ah, bọ̀tẹ́ eh, ẹni tó wà skul tó bá wá bímọ tó bá ṣe àwọn náà wà sacrifice ṣẹ́dígẹ́tì tí wọ́n bá mọ táwọn ń ṣe akédù ti wà láàrin wọn kì wá ṣe dandan ni pé kí wọ́n bímọ ní nígbà yẹn bọ̀tẹ́ àwọn náà ti mọ̀ tún mọ tí mo wí òun ni pé wọ́n ṣe kí ni sacrifice ni ọkọ ti ń jẹ́ ọkọ ìyàwó náà ń jẹ́ ìyàwó àmọ́ wọn ó kóra wọn dúró ńgbà wọn mọ̀ pé àwọn ní programu táwọn ń ṣe kí ṣe pé kí wọ́n wá ṣe wọ́n máa ṣe ní sẹ̀rí àwí o so àmọ́ èyí wọn gbọ́dọ̀ jẹ́ pé a fẹ́ ṣe òfin a fẹ́ múlànà tí sẹ̀rí àní àṣẹ ń pa nìkan o kò gbọ́dọ̀ dí ìta wí yìí lọ́wọ́ tá a bá gbọ́ ẹ̀ ti ń jẹ́ nìkan àwòye Allahu a'lam nínú Islam but ẹ kò tó tọ́pìkì ti wà fún yín bá báyà dáhùn rẹ̀ ẹlẹ́ yìí béèrè pé só dáa kí èèyàn máa ṣe súfí àmẹ́sáwí. ìbéèrè méjì ni ó papọ̀ sínú ìbéèrè yìí ẹ ẹ jẹ́ kó ń kálukú free láti béèrè ntí tó bá wù so ẹ dákun ẹ dákun ìbéèrè méjì ni ó papọ̀ ẹni sọ́dá kéèyàn máa ṣe súfí àbí zawu sáwí lọ́kọ̀ ha eh, because wọ́n yàtọ̀ síra wọn díẹ̀ eh, ṣẹ́rí ti ń jẹ́ àtẹ̀sọ́wọ́fù nípìlẹ̀ òun ni zuhudu àwọn kan nára níbi tí wọ́n ti mú tàsọ́wọ́fù ni pé àsúfù àwọn aṣọ tí yóò pé of low quality aṣọ tí ó tí ó tàn tí ó ṣe kan bí à ń fi owó owó eh, ara ẹran tẹ́rù ẹ̀ṣẹ̀ látara pé ní àwọn tí wọ́n ráyé sá tí wọ́n ní àwọn ò fẹ́ dá sí ọ̀rọ̀ ayé ni mo fi lọ yàtọ̀ àmọ́ tá a bá wọn ti ń jẹ́ sáwí lónìí ẹ gbọ́ àwọn tí ń ṣe àwọn ò lè wọ́tẹ́rù àbẹ́ lè wọ́tẹ́rù so ni mo fi ní ọ yàtọ̀ tẹ́lẹ̀ báyìí pé zúdù lèèyàn fẹ́ ṣe tó fẹ́ ráyé sá ńbẹ nínú Islam kẹ́yìn ò ṣe zúdù ó pè ní tasọ́wúfù ó pè ní nǹkan mi ògbọ́n bá rí ó pè tí ì bá ti ntí bí zúdù ò ti dáa zudu kati o daa òun ni man, ah, man harama halalan man harama halala zudu ti o daa nu zudu tó bá ba débi pé yẹn wá ń sọ ntọ́lọ̀ ń lóhun ṣe ní ẹ̀tọ́ èyàn wá ń sọ ọ́ di èèwọ̀ yálà fúnra rẹ̀ ni àbí fáwọn ọmọ rẹ̀ ni àbí fáwọn ìyàwó rẹ̀ ni àbí fáwọn tí ń bẹ ń kápá rẹ̀ ni ó ti fẹ́ kọjá la but kéèyàn ó ní ah bàbá ti bàbá jẹun two hundred naira ayò ah, bàbá ti jẹun fifty náà ó ti tó wa zudunu àmọ́ kéèyàn ó pé àní jẹun mọ́ rárá ara ń tọ́lọ̀ ń ṣe ní halali lọ́fẹ́ sọ di kíni ọ̀fẹ́ sọ di haramu yẹn bẹ́ẹ̀ náà láṣọ wíwọ̀ bẹ́ẹ̀ náà ní mọ́tò bẹ́ẹ̀ náà nílé yẹn bá lè ṣe zudu ọ̀dà bọ̀tíntì ń jẹ́ záwí pé káwa kóra wa jọ káwa tí a sọ ni mo fi lọ́ yàtọ̀ síra wọn ní kúkúrú ni pé kò síbi kankan tá nàbì ti ṣe sallallahu alayhi wa sallam abubakar ò ṣe umar ò ṣe uthman ò ṣe aliyu ò ṣe radiyallahu ta'ala anhum anabi sì ní bàbá ń wẹni tá a tẹ̀lé nú ẹ̀sìn àwọn tí ká tẹ̀lé nù alaykum bi sunnati wa sunnati al-khulafa ir-rashidin kò sákòólẹ̀ kankan pa àwọn yìí kó yànjọ pé ọyẹ pàdé wa Ah so bí o ti jẹ́ nu. eré ìbéèrè pé tíyẹn bá ń kírun lọ́wọ́ èèyàn wá tilẹ̀kùn ọkọ̀ yẹn fẹ́ wọlé ń sálámà bó lè ó ṣe ṣe pẹ̀lú ilẹ̀kùn ṣé ó kírun tán ni. tó yìí pé ó súnmọ́ ibi ilẹ̀kùn bóyá ó bá gbé bí ẹsẹ̀ kan tó lè nawọ́ sílẹ̀kùn kó sí i kò burú alḥarakatu kọlílatu látò tìlù sọláàtì harakatọ bá ma ń wọn bí gbàtẹ́yìn fẹ́ jọyìn sáfù ti ń bẹ wájú tó gbẹ́sẹ̀ kan àbẹ́sẹ̀ kan àbọ̀ tí èsì pọ́ ti wá di pa wá ń rìn torí ẹlòmíì nísìnyí ó lè wà ń bi òpó òun kó lóun fẹ́ wọ sáfù yàrá eléyìí ń bà àrùn jẹ bọ̀tí eléyìí tí ọba pọ̀ tọba yìí pé ní kò ju pẹ́yà gbẹ́sẹ̀ kan àbẹ́sẹ̀ kan àtàbọ̀ tí ó fi sí tí ó fi sílẹ̀kùn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ rí láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà èyí wọn ò burú but èyí tó bá ti di pé ní ọ̀wá lítò àwa ń rìn àbá àwa ń yọ kọ́kọ́ yà sí bí àbí ọkọ̀ lóhun lọ́ mú láńtà ah, èyí wọn ba irun jẹ ọba kírun rẹ̀ tán kó ṣàlàyé fọ́kọ rẹ̀ pé ah, mo wà lórí irun mi ò jẹ́ kí n da yín lóhùn bí o ti jẹnu. ẹni ìbéèrè pé òun parí Qur'an òun á fẹ́ máa kéètùmọ̀ rẹ̀ àfa tí wọ́n ń kọ́ wọn lọ pé alẹ́ ni ayé wà àwọn òbí wọn sọ pé wọn ò lè jáde lálẹ́ òun sì fẹ́ kọ́ ìtumọ̀ pé kẹ́ fún wọn mọ̀ràn obìnrin ni. Ah, kí ó tẹ̀lé ń tí àwọn òbí rẹ̀ wí torí pé kí ló dé tá a fi wí bẹ́ẹ̀ ni pé tán àtòlù àlìdẹ́yìn ká tẹ̀ láṣẹ tàwọn òbí lópin ìgbà tí wọn bá ti pa wá láṣẹ pé kíni ká ṣe lọ́hùn túláàsì ni. Ah, kí wájibu àìní nìyẹn lálẹ́ gẹ́gẹ́ bí ọmọbìnrin pàtàkì jùlọ nírú ìlú tá a wà yìí kó tẹ̀lé àṣẹ àwọn òbí rẹ̀ wallahu ta'ala. ẹni bíi pé kẹ́ bá wọn ṣàlàyé nípa arábìkì yìí pé ẹnìkan ló fún rẹ̀ pé yá tí arúzùkú rọ́gà dá mẹ́kùlù màkàmì kẹ́ bá wọn ṣàlàyé pé kí ni. ayé al-Qur'an al ni àlàyé wọlé fẹ́ ká ṣe. ok ayé al-Qur'an al ni but al-Qur'an al-Karim generally kì í sokùn téèyàn máa fa kìí sì ṣe ẹ̀pà tó dànù téèyàn máa sá torí ní táwọn èèyàn ọ̀rọ̀ tí èèyàn máa gbọ́ téèyàn ó sì fẹ́ máa sunkún mi ọ̀bá làwọn ń sa alukurani wọ́n sì láwọn ń fà ọlọ́run sì ní kí lòun sọ alukurani kalẹ̀ fún litudabbaru ayatu ẹ máa kí ẹ máa ronú sí àmì ọlọ́run tó ń sọ nínú alukurani alkarim àwọ̀ wá ṣèyí wọn ìmọ̀ ká fà àbí ká sì máa sá so méjèèjì ọlọ́run ò torí yun sọ alukur'an kalẹ̀ kalẹ̀ nítorí ká máa fa àbí a máa sa bàtà ayé alukur'an kẹrìmù ní àyà yìí bí yẹn bá fẹ́ ké kọ́ máa ké àmọ́ wá sànyẹ báyìí wá fànyẹ báyìí kò lẹ́rì Allahu a'lam. ẹni tó pèrè nípa ọ̀rọ̀ òkú tó báyìí pé ìdánilẹ́kọ̀ọ́ wà fún yóò gba àsìkò kẹ́niyàn wá kówó. ni pé mi ò béèrè nǹkan tó tọ́ mọ́ nǹkan topic tẹ treat bet. nípa sáwùmí náà pé ṣé tó bá rò pé èèyàn wà àti pé èèyàn ò gbádùn bóyá ó ní ọ̀sà ní abẹ́rẹ́tì ṣé ó lè máa tó wà pé abẹ́rẹ́ kan wà tó bá gba abẹ́rẹ́ àbí tó bá lóògùn kan kò ní jẹ́ kí ebi pa kó lè máa fi gbààwẹ̀ lọ one èkejì tó wá ní pé tó bá jẹ́ pé àwọn méjì bóyá tẹ̀gbọ́n tàbúrò ṣá kó wá pé tọ́lá tí ó sì parí tọ̀ láti ìyàwó ti lọ divorce lẹ́rìn ìyàwó àtọkọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àti ìyàwó rẹ̀ so wọ́n ti wá parí tọ̀láàkì so ìyàwó ti lọ bóyá bóyá rò pé àbúrò gẹ́lẹ́ mẹ́gbẹ́ ilé wáyé pé wá tó pàdé ìyàwó bomi òun bá tún fẹ́ wọ́n máa wálé wá so iyì wọ́n bá gbọ́ pé ìyàwó wọ̀dà wọn ṣé bóun ṣe yà ìbéèrè ni ọ̀pọ̀lọpọ̀ wa náà sì lè má mọ ìdájọ́ béèrè tí wọ́n béèrè yìí so ẹ yẹ ká kí ẹni tó béèrè ni kìí ṣe pé ká tún máa wá fi ká máa fi rẹ́rìn ah, ọlọ́run ọ̀sán yín lẹ́sàn dáadáa ah, ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ pé ǹjẹ́ yẹn lè lo abẹ́rẹ́ abẹ́rẹ́ oríṣi méjì ló wà èyí tẹ́ wú yẹn ni wọ́n ń pè ní al-ibratu al-mughadhiya èyí tí máa rọ́pò oúnjẹ abẹ́rẹ́ tí máa rọ́pò oúnjẹ ẹni ọba ti gba ilé yìí hùn bí ìgbà tó jẹun náà ni ṣètìgẹ́tì kì í ṣe pé ok ṣé ọgbà kí nísàárì àrùn kò sí nǹkan kan ní kúkúrú bí oúnjẹ náà níṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe lé ẹ̀tọ́ àti jẹun ní sáàrì bọ́ba gbarú abẹ́rẹ́ báwọn náà ń sáàrì kò sí ní tó ṣe àmọ́ bọ́ba ti lè jẹ́ pé wọ́n pè irun àlùfájírù bọ́ba gbarú abẹ́rẹ́ báwọn lẹ́yìn ìgbà ọjà àwẹ̀ bó ti jẹ́ nìyẹn but ẹ eh, ní àǹfààní abẹ́rẹ́ mi tí ìbá wa ṣe báwọn abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ nkankan kọjá wẹ̀ eh, kí ni ìbéèrè yín kejì ok eh, pé ẹ̀gbọ́n kọ ìyàwó àbábúrò èyí tó bá wulẹ̀ ọjọ́ nu méjèèjì ṣẹ̀ríà ìsìláàmù àwọn obìnrin tó ṣe léèwọ̀ pé ká má fẹ́ oríṣi ìran méjì ni wọn al-muharramatu minan nisa tahriman abadi àwọn míì ń bẹ tó pé ní láéláé ẹ gbọ́dọ̀ débẹ̀ ni láéláé ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ débẹ̀ ni ara wọn ni wala tankihu ma nakaha aba'ukum minan nisa ìyàwó tí bàbá yẹn bá ti lè fẹ́ kọ́ra bó péjọ kan ló fi fẹ́ tọkọ lẹ ó ti dèwọ̀ fún yẹn èèyàn gbọ́dọ̀ tó fẹ́ ma ẹ̀jigẹ́jì àbáwọn tí ṣẹ̀ríà Ìsìlámù kàkàlẹ̀ ummahatukum wa banatukum àwọn ìyá yín àwọn ọmọ obìnrin yín àwọn ẹ̀gbọ́n yín àbáwọn àbúrò yín gbogbo àwọn eléyìí tahriman abadiya àwọn kíni àwọn tí ṣẹ̀ríà islam ṣe léèwọ̀ títí pé èèyàn gbọ́dọ̀ tún ṣe kíni kò gbọ́dọ̀ tún fẹ́ but eh, ẹ̀gbọ́n kọ ìyàwó kalẹ̀ àbábúrò kọ ìyàwó kalẹ̀ ẹ àbúrò lọkọ ẹ lẹ́yìn ìgbà tí ntọjẹ kọjẹ tọ laako torí pé bóyá kódà bóyá gbà mí mo mo mo fẹ́ mu amẹrẹ kí lẹ́kṣọ̀ wa ń pa kí ni jẹ́ tọ laako ọ̀pọ̀lọpọ̀ ní ọtí ẹ mọ̀ torí pé ní láti ìgbà tèmi ti ní díẹ̀ tí mo máa ń lọrin yìí èyí tèmi máa ń gbọ́ ni pé obìnrin jáwèé fún ọkọ rẹ̀ èyí ń kí sẹríà pé ń tọ ọkùnrin ni máa kọ obìnrin nù sẹríà o àtọ̀pọ̀lọpọ̀ mistakes táwọn èèyàn ń ṣe ẹlòmíràn ó wí pé àwọn òun ò ti sí lọ́dọ̀ rẹ̀ mọ́ láti ọdún mélòó ó lè parí ọdún kẹrin àbọ̀ ṣé ẹ̀sìn àwọn ṣé ẹ̀sìn ìjọkọ àtìyàwó náà ni àwọn ò ti jọ ṣe mọ́ sẹ̀rí ẹ̀sìláàmù yìí ṣe pé akànhẹ́ra wá ń títì bẹ́ẹ̀ bá sì túká náà kẹ́ wá ṣe pé kàn máa gbé tiẹ̀ kémi náà máa gbé tèmi ni ìlànà ń bẹ́ẹ̀ téèyàn gbọ́dọ̀ fọlọ akànyà síbẹ̀ yẹn ni but ní kúkúrú ni pé bí ọba yìí pé ní ntọ́ yẹ kí wọ́n fi yọ̀ǹda ara wọn nílànà sẹ̀ríà ńlànà tọ́lá kó bá ti ṣẹlẹ̀ láàrin wọn kábúrò ọ̀fẹ́ obìnrin tẹ́gbọ́n kọ kò burú nu sẹ̀ríà kẹ́gbọ́n ọ̀fẹ́ obìnrin tí àbúrò rẹ̀ kọ ní kíkọ ti sẹ̀ríà tó bá ti ṣẹlẹ̀ bó ti yọ ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó burú mbẹ̀. Alright ẹ dákun afẹ́ béèrè nípa nípa ètò nípa bí nǹkan tó jọ mọ́ sáyẹ́ǹsì tí ó ń ṣẹlẹ̀ ní ìsìn gẹ́gẹ́ bíi pé ọkọ àtìyàwó tí wọ́n bá fẹ́ bímọ tu tí wọ́n rí ọ̀nà ó wá ní bí wọ́n ṣe ń ṣètò rẹ̀ ní ìsìn tó jẹ́ pé wọ́n gba kíní tobìnrin àti tọkùnrin tí wọ́n papọ̀ tí wọ́n ṣe artificial insemination ṣe gbogbo eléyìí ó bá ẹ̀sìn mu àbí nípa irú kidney transplanting gbogbo àwọn báyìí ṣé kí ni sáìdì Islam kọ sí. adúpẹ́ ah, fọlọ́run torí tó jẹ́ béèrè ni pé wọ́n láwọn ní lecture kan ní rí àyè tẹ́lẹ̀ but unfortunately mi ní sí nígbà eh, nípa béèrè tẹ béèrè eh, àkọ́kọ́ ni pé wọ́n ní kí ni sharia Islam sọ ń pa tube baby atfalul anabib ni wọ́n ń pè wọ́n bó ṣe ń ṣẹlẹ̀ náà làpá àti ṣàlàyé ní kúkúrú yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ orí tó lọ́n ṣe fún un kéèyàn ọmọ kọkọ àtìyàwó máa súnmọ́ra wọn láì ṣe wàhálà láì ṣe kan wọ́n sì máa lóyún wọ́n sì máa bímọ kọ́dà lómi ò tún máa fẹ́ búyà ó pé ó sì tètè lóyún tí ọmọ tí tí ọmọ orí ńláńlá tọ́lọ̀ ń ṣe fún un ẹ wúru ń tá a fà wí nísìnyí bá a fà ṣe wí wẹ́rẹ́ ń kìí ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ owó kékeré ló ṣe o kìí ṣe títálíkà máa súnmọ́ o ẹ́ ọlọ́run wàá pé kí ọmọ dààmú ọ̀pọ̀lọpọ̀ wa ṣéyàn ní dúpẹ́ fọlọ́run so ntí ó ń ṣẹlẹ̀ ni pé ní kúkúrú ni pé àwọn míì ń bẹ tó ṣe pé ní ìyàwó àtọkọ ò ní bímọ bọ̀tí níbi tí màá dàgbà dé lónìí wọ́n wàá wádìí débi pé kí ló fà tí ọmọ òfin wáyé omi ìmọ̀ wa ń ṣẹlẹ̀ yìí tó báyìí tí wọ́n mú wáyé tí wọ́n mú wáyé ni pé kì í ṣe pé ní àbí nǹkan ọmọkùnrin àtọ ọmọkùnrin rẹ̀ ló dínkù gbogbo tó yẹ kó ní nínú hayawanatu manawiya iye tó yẹ kó pé ìbẹ̀ǹbẹ̀ kí wàá lọ fà wọn ó wádìí nípa tóbìnrin náà bóyá nǹkan kan níbi rọ́ọ̀hìmù rẹ̀ ni nǹkan kan ní kúkúrú ìmọ̀ tí wàá débi pé ni wọ́n discover pé. Pe ìgbà míì ń bẹ tó ṣe pé ní rọ́ṣìmù obìnrin míì ni ò ní ntúyọ yẹ kó ní láti lè gba ntí ń bọ̀ láti ara ọkùnrin ntí ń ṣe ìṣẹ̀lẹ̀ yìí hmm? àpò ṣé wọn náà ń pè lápò bí àbí àpò àpò bí náà wọn máa ń pè ẹ àpò bímọ àpò bímọ náà ni ó kẹ pé ntí ń ṣẹlẹ̀ ń bẹ yìí wọ́n ti wá ìmọ̀ ti débi pé kí wọ́n woru condition wo ni rọ́hìmù yìí máa wà tá a bá wà nǹkan tí ọjọ́ bíi tube ṣẹ́dígẹ́tì ká wá mú kinní ọkùnrin òun náà ká sì ṣe kinní ká fi pàdé bùwọ́ ìdọ̀ tóbìnrin ká mú bùwọ́ ìdọ̀ tóbìnrin pẹ̀lú hayawa náà ti mọ̀nà wíyà tọkùnrin ṣé bẹ́ẹ̀ ni kí wọ́n ti papọ̀ kí wọ́n ṣe tẹ̀lé kéèhù ni tí ò ní sẹ́ pé nù rahimu obìnrin yìí ni ó ti ṣẹlẹ̀ ntí àfáǹtra láti sọ nìyẹn tọ́ba padà wá yá tọ́ba ti kọjá stéèjì yẹn ó ṣe é ṣe kí wọ́n wá padà gbé padà sínú obìnrin yìí náà bọ̀tẹ́ nu pé allahu akbar ntí mo ń fa tó fi gbé olóyún ah, oṣù kan ó tún bọ́lẹ̀ oṣù ẹ rí i pé ẹlòmíì máa tó pé ìgbà kan náà gbogbo ọmọ ni ọmọ wálẹ̀ irú tí sábà máa ń ṣẹlẹ̀ nìyẹn pé àárín ìgbà kan ni ò tíì Eh, tó bá ti lè kọjá stage yẹn o lè gbé sínú but kó tó dé stage yẹn ọlọ́run ò fún un ní ti ó yẹ kó wà ń bẹ̀ kí kìnìún yẹn ò fi ṣe ṣe àwọn àfáà náà ti wá wádìí ń pa ẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé làwọn àfáà náà ń wádìí pé kí ni ṣẹ̀ríà ìsìláàmù kí ló wí ń bẹ̀ eléyìí tẹ́ wí ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́ta àbí mẹ́rin ni wọ́n gbà ṣe ọ̀nà kan péré lọ́ba ṣẹ̀ríà ìsìláàmù mú kí ni àwọn ọ̀nà tí wọ́n ń gbà ṣe ni pé gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé náà ni ẹlòmíín wá ń bẹ tó ṣe pé ní obìnrin yìí bí wọ́n bá ti táwọn kìnnà bá ti germinate tí wọ́n dá a padà sínú rẹ̀ òun náà ni ó lóyún nǹkan ẹ̀ òun náà ni ó sì ṣe kí ni òun náà ni ó bí nǹkan ẹ̀ sẹ̀ríà ìsìlámù faramọ́ yìí sẹ̀ríà ìsìlámù ṣe kí ni ó faramọ́ eléyìí ń gbọ́ pé nǹkan ọkọ rẹ̀ náà ni títí ara rẹ̀ náà sì ni wọ́n sì ẹlẹ́tọ̀ ara wọn náà ni wọ́n ẹnu tí àwọn kan fi tàdákùlù tí wọ́n ṣe ni pé gẹ́gẹ́ bí màtọ́lọ̀ ń bùn wọn ni pé a ah, kákan fi bá a gbé síbì kan kó fi kọjá àgbà tí ń ní pírọ́blẹ́mù ká sì dá a padà sí ààyè rẹ̀ ń ò sí nǹkan kan tó ta ko sẹ̀ríà Islam. fatiwa yìí ó ti jáde bẹ́ẹ̀ ní majma al islami ẹni tó pé ní bọ́dì tó ga jù láyé bàbá fẹ́ sọ̀rọ̀ fíkìwù òun náà ní kíni majma alfiqh islami ní Jeddah ní Saudi Arabia ló wà Islamic Fiqh Academy gbogbo àwọn àfa ayé ló wà ń bẹ àfa Nàìjíríà náà ń bẹ gbogbo olùkọ̀ọ̀kan ló láṣojú ń so eléyìí wọ́n ní gbogbo àdìlà sẹ̀ríà kò sí ti àwọn arítọ́ tako torí pé sẹ̀ríà ìsìláàmù ó ní gbogbo ọ̀nà tá a bá lè fi wá oògùn sáárùn tí ń ṣe wá tí ì bá ti ṣe pọ́nà haramu kọ̀ láì ara ọ̀nà treatment náà ni èrò eléyìí bọ́ sí. Si ṣẹwárí gbogbo àwọn ọ̀nà yòókù ṣẹ̀ríà islam ò faramọ́ kí làwọn ọ̀nà míì tí wọ́n máa ń ṣe ni pé tóbìnrin míì wá burú débi pé kọ́lọ́n kọ́ ṣàánú wa dípé kìí ṣe pé ẹnu ìgbà yẹn nìkan ni ni ọ̀ lágbára àti gbé sára kódà kò lẹ́yìn ìgbà wọn bá tún transfer rẹ̀ sínú rahimu rẹ̀ lẹ́yìn ìgbà yẹn nígbà tí ó bá tún tó bí oṣù mélòó kan yóò tún ṣe kínni àwọn kan wá ń bẹ aranjimowi hadora garbiya sakofa garbiya ara ntị, tí sàkọ́gà gàrúbíyà dúró lé lórí ni pé gbogbo ọ̀nà tó wó bá lè gbà jáde gbogbo ọ̀nà tí kìíní tó wó bá lè gbà jáde àwọn kan bẹ lóbìnrin nísìnyí táwọn wá dóńdó pé ní àwọn ọmọ rẹ́ǹtì ẹni wọn bá fẹ́ rẹ́ǹtì rọ́hímù àti inú àwọn. ẹgbẹ́ mi yé nísìnyí àtọ̀ alátọ̀ àti wọ́n sínú túbù ńgbọ̀ báyà wọ́n gbé kó nu túbù ẹ òun wá ṣe kí ni òun òun máa gbé kí yóò sì bi wọ́n bá bi tán wọ́n san káàṣì owó inú tí wọ́n rẹ́ǹtì yóò sì gbé ọmọ fún wọn àwọn àfáà lélẹ̀ yóò bá ṣẹlẹ̀ àwọn àrò ọ̀nà tán gbà ṣe nìyẹn àwọn míì wọn na ah, ok ẹ àwọn oníwulẹ̀ wẹ́ni tí ó rẹ́ǹtì but ìyá ọmọbìnrin yìí náà rẹ́dì láti ṣe ṣẹ́dígẹ́tì àwọn míì ò ní ìyá ìyàwó àmọ́ kí ni ẹ̀tọ́ èèwọ̀ ní ìyá ìyàwó jẹ́ fọ́kọ ọmọ rẹ̀ dépò táwa gbé mọ̀ níyù rẹ̀ sínú ìyá ìyàwó rẹ̀ ṣẹ̀ríà ìsìlámù ọ̀faramọ́ yẹn náà so ní kúkúrú bí o ṣe rí ẹnu ọ̀nà kan tí àpanupọ̀ àwọn àfáà ní kò burú òun lè ti akọ́sọ lákọ̀ọ́kọ́ yẹn wallahu ta'ala adam. kí ni ìbéèrè yín kejì aha ipe ah, téèyàn bá ní ara ọ̀nà tó yẹ ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn gbogbo nǹkan ọlọ́run mọ ètò rẹ̀ ṣe púpọ̀ kí ni máa fa pé wọ́n wọ́n transplant kidney ni pé ńgbà tí ìtọ́lọ̀ ń dá mọ́ èèyàn tí ó ṣe kí tí ó function mọ́ èèyàn ò sì lè wà láyé kọ́mọ̀ ní bó ṣe yọ kan nínú méjèèjì kidney kan gbọ́dọ̀ máa ṣe kí ni ó gbọ́dọ̀ máa function ìmọ̀ wa ṣẹlẹ̀ pé ní ìtumọ̀ transplanting ni pé ńgbà tọ́lọ̀ ti wá ṣètò rẹ̀ ìmọ̀ ti débẹ̀ náà pé méjì lọ́lọ́run ṣe fún òǹkàlùkù àmọ́ bọ́ kan bá kú ń bẹ́ẹ̀ kò ṣe kínni kò distọ́bù ìgbésí ayé yẹn ìmọ̀ wa fà kẹlòmí ọ̀nà ah, irú ẹni tí méjèèjì ti ò fọ́nkṣàn báyìí nísìnyí òun lè ṣe kínni òun lè fún ní ọ̀kan nù ti tòun kínni ṣẹ̀ríà islam wí eléyìí náà àwọn àfa àti gbéyẹ̀wò wọ́n sì rí i pé arọ ọ̀nà treatment ti islam faramani tá a bá jìnnà sí àwọn nǹkan tó lè sọ dé láwọn tó lè sọ ọ́ dèwọ̀ ni pé èèwọ̀ ni kọ́dà bó ṣe kọ́bọ̀ ẹyọ kan kẹ́ni tí wọ́n lò kídìní rẹ̀ kọ́ bíìlì wọn pé iye báyìí lẹ́ mú wa torí ntẹ̀yìn ò ní èèyàn gbọ́dọ̀ ta ntẹ̀yìn ò ṣe kí èló lọ́ra kídìní tiẹ̀ ẹ́ ẹ kàn rẹ́rìn ni eléyìí náà tún is applicable to àwọn tí máa fẹ́ jẹ́ lẹ̀ èló lọ́rẹ̀ jẹ́ tí ń bẹ lọ́rùn tiẹ̀ ẹlòmíràn wà á dóńdó pé <laughs> báàgì mélòó lẹ fẹ́ àbí kí ni ọmọ <laughs> ok pé iye báyìí ni ẹ bá fẹ́ iye báyìí èèwọ̀ ni gbogbo ní téèyàn ọba ní kò gbọdọ̀ tá nù sẹ̀ríà Islam so àmọ́ bàbá rí ẹni tó pé ní ọ wà láyé ni àbótí ṣèwé kalẹ̀ pé bóun ọba sí mọ́ so o ti fọwọ́ bọ̀ wípé gbogbo ẹni tẹ́ bá rí lálàárẹ̀ mùsùlùmí ni tó bá nídìí irú nǹkan báyìí lára àwọn kí wọ́n ṣe kí ni kí wọ́n fún un lillahi èyí wọn kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn afa wallahu ta'ala alam. lọ́la ẹlẹ́ẹ̀kejì ó lẹ́ ń sọ̀rọ̀ nípa Afghanistan lẹ́ẹ̀kan àwọn abúlé tó wà ń bẹ̀ Afghanistan gbàdé ń sọ̀rọ̀ pé kí ni ọ̀rọ̀ àwọn afa sọ lérí ìtòsẹ̀ ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ pé ẹ̀ parí ẹ̀ pé. ìtawà fẹ́ sọ àti sọ òun ni kò béèrè <laughs> èyí tí ọba fẹ́ béèrè ń bẹ̀ nípa ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ sẹ̀ríà islam ń pa ṣíà kèfèrí ni wọ́n ní àbí àbí kíni àbí mùsùlùmí ni wọ́n tafsilu wà ńbẹ̀ tafsilu ṣe kíni àlàyé wà ní ọ wà níbẹ̀ kí lálàyé tó wà ńbẹ̀ ni pé n tá à ń pè ní ṣíà àtàṣáyúrù darakat aw darajat oríṣiríṣi ìpele ni oríṣiríṣi kíni oríṣiríṣi ìpele ni àkọ́kọ́ àwọn àkọ́kọ́ ṣíà làwọn táwọn kan dúró lórí pé ní a ẹ lẹ́yìn Abubakar agbàpẹ́ Umaru lọ́kàn nǹkan hmm, tiẹ̀ tó kà wọ́n yẹn àwọn kan dúró lórí pé ní kọ́ra kó tó kan Abubakar gan Ali ló yẹ kó jẹ khalifa àmọ́ ńgbà tá Abubakar tó gbé gbogbo mùsùlùmí ti ṣe bẹ́ẹ̀ àfún ayọ́nu sí bẹ́ẹ̀ náà àmọ́ agbàpá Ali lẹ́tọ̀ sí ju Abubakar lọ ìran kan nìyẹn ńgbọ́dọ̀ ayé Umaru àwọn mí náà bẹ́ẹ̀ ńgbọ́ dayé Uthman àwọn kan dúró lórí pé Ali ló yẹ kó jẹ khalifa nìkan náà kódà nínú ọlá torípa àwọn àtàkọ́kọ́ wọn gbà pé Abubakar àti Umar lọ́lá jà lílọ anabi ti tó bẹ́ẹ̀ gbogbo bí tá anabi bá wà Abubakar ní wàlẹ́ tòsí anabi kó tó kan Umar bọ̀dà àwọn kan wò ó pé ńlá káyìí tí wọ́n gbà tá anabi ò sí mọ́ ẹni tó súnmọ́ jù ní òun lọ jẹ kínní àmì ẹ̀ ra wọn yẹn kí wọ́n sọ̀tọ́kùsọ̀ ń pa Abubakar àbí Umar radiyallahu ta'ala anu àwọn tí wọ́n ní ọ̀fùmánù ní ipò rẹ̀ ó yẹ kó tó ti àlí àlí ló yẹ kó kàn lẹ́yìn Umaru so kò yẹ kó tọ́ sí ọ̀fùmánù àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ní rí àwọn yìí náà kí wọ́n ṣe kíni kí wọ́n sọ̀sọ̀ kó sọ̀npa ọ̀fùmánù àmọ́ ń bẹ nínú àkídà àwọn pé àlí tọ́ sí kíní ìjù gbogbo wọn ni wọ́n ṣe mistake àtẹnuyọ́ ní ká Abubakar tó jẹ lọ́kàn ni torí pé àwa gbà pé bó ṣe yẹ ó rí ona ni ètò ọlọ́run lọ́sẹ̀lẹ̀ yẹn àmọ́ gbogbo àwọn eléyìí hum mùsùlùmí mùsùlùmí bíi tiwa ni wọ́n o bọ̀tí àwọn ń pè àwọn náà nínú tírà lẹ́yìn ìgbà yẹn àwọn míì wá ni wọ́n á burú sí díẹ̀díẹ̀ ni mo fi lọ́ lálàyé ó dìpẹ́ǹ lórí irú ṣíà tí èèyàn bá jẹ́ láàfin sọ kí ni ìdájọ́ sẹ̀ríà ìsìlámù ń parẹ́ àwọn kan bẹ tí àwọn bá ti wọn débi pé kọ́dà jìbìrìlù ó ṣe mistake ni kìí ṣe pọ́rọ̀ abubakar àti umaru nìkan kọ́dà kó tó kan muhammad sallallahu alayhi wa sallam ali ni ó yẹ kí jibrilu ó jíṣẹ́ fún ọkàn á ṣe mistake lọ́lọ́ jíṣẹ́ fún muhammad ẹni ó bá sọ eléyìí fa huwa káfíru ó ti yọ ọyọ rẹ kó nù kíni kó nù islam gédégédé. Gede. àwọn ọ̀ràn mi bẹ tó yẹ pé yàtàkìdúnà ìpè kùránì tẹ́rí tí mo gbé wájú yìí o wá ń tọ̀ọ̀dù rẹ̀ ni wá ń tọ̀ọ̀dù kùránì gidi ni ó kú tú tọ̀ọ̀dù tí ọwọ́ à ń pamọ́ lọ́dọ̀ àwọn àyímọ̀ kan ọba nírú àkídà báwọn náà lọ́kàn fahuwa kafirun tọba dáwùtù alukur'an alkarim àwọn míì bẹ tó ṣe pé ní àti abubakar àti umaru tá nabi sallallahu alaihi wasallam sọ pé abubakar fil janna umaru umaru fil janna uthmanu fil janna abubakar yìí àwọn lọ́wọ́ wa lóhùn ní ọ̀tẹ̀lẹ̀ nù náà ẹni ọba sọ báwọn oníkà nabi ọgbẹnu sọhùn nù fahuwa kafirun billah ẹni ọba lérò pé níta nabi wí ń pa abubakar ò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ta ko kankan ní alukur'an kẹrìmù ni aisha ọlọ́run pè ní wa azwajuhum ummahatuhum ọlọ́run pè aisha níyà gbogbo mùmíní ẹni ọba ní aisha ló wọn mọ làánà gbogbo ọjọ́ ayé tòun la'natullahi alayhi kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ ni pé àlàyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dìpẹ́ǹd lórí irú gúrúùpù ṣíà tí téèyàn bá bèlọ́ǹgì sí ní ṣẹ̀ríà ìsìlámù lẹ́wà abẹ́rẹ́ ńlá wọn afáàfin máa ṣe tahdhiru wa pé at-takfirul غير التكفير المعين التكفير المطلق غير التكفير المعين kákan declare pé gbogbo àwọn báyìí kèfèrí ọ̀tọ̀ a ẹni báyìí irú nǹkan báyìí ní so eléyìí bóyá tí lecture mi bá wá láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ jù báyìí lọ but irú guideline yẹn ni ó jẹ́ ká mọ̀ so gbogbo tẹ ẹ bá gbọ́ tẹ́nì kọ̀ọ̀kan wí ẹ wá béèrè pé kí ni sharia islam wí ń pa ẹni tí ń bá ń sọ báyìí so gbogbo àwọn bọ̀tà àwọn tó kọ́mọ̀n jù lónìí àwọn làwọn tá à ń pè ní rọ́fíbọ̀ àwọn làwọn tá à ń pè ní kíni rọ́fíbọ̀ inú wọn lẹ àwọn gbogbo ń ta wí yìí ẹ máa bá a lọ́wọ́ wọn ẹ à ń Abubakar ẹ kèfèrí ni ẹ Umaru kẹnẹkan gbogbo ẹni tí bá ti ń wélé yìí ó ti fọwọ́ ara ẹ yọrọ ẹ kó nu Islam tàbá kí ló fà ẹ lá nàbí wí báyìí ẹni wọn bá sì ní ta nàbí wí ò bẹ́ẹ̀ àbẹ̀ntì ń sépèlé Aisha táyé ọlọ́run sì ní umma azwajuhu ummahatuhum ó ti takò al-Qur'an al-Karim ọgbẹ́ni ọba ṣiṣẹ́ lẹ́yìn kọ́ ọyọ rẹ̀ kó nu Islam Allahu ta'ala ala. kí kákí al-Qur'an ọ kí kálọ̀ kọ́ hadith ni but ẹ̀kọ́ yìí ó wúlò fún Islam púpọ̀ be just training like engineer training so wá ṣẹlẹ̀ yìí pé ìlú téèyàn ń lọ yẹn now ẹ̀kọ́ yẹn máa bàá tó bí five years but ìlú yẹn wá ní ẹ tẹ bá fẹ́ kọ́ ẹ ẹ àwọn yẹn wá sọ pé gbogbo súnà tí èèyàn ní àbí dress tí èèyàn dress bí Islam kéèyàn lọ adjust yẹn jẹ onítọ ká lọ ká ò bẹ wọn ká ṣe kíni àbí kí a má ṣe ká fẹ́ kàn fi kíni ẹ̀ka bọ kíni yìí dẹ níyì ó wúlò fún Islam púpọ̀ ẹ dákun. irú ẹ̀kọ́ yìí kò sílùú mi tí wọ́n ti ń kọ́ àfẹ́lú àwọn ẹnìyẹn. nù èmi náà mà pọ̀ wà àmọ́ kà béèrè náà ni ọ ti yé ṣe rí um, gbogbo ohun tí a bá ṣe kì í ṣe pà ń sọ one way or the other pé ẹjú Islam lè fi wá sáyẹ́ǹsì o àwí báwọn o owó tó bá ti di pé ní wọn ò ní kéèyàn adjust islam rẹ̀ kéèyàn wá bòmíì tí ó ti ráyè ṣe islam kọ́ máa kẹ́kọ̀ọ́ mbẹ ọlọ́run ó sì fa àlùbáríkà sí èyí tó bá kọ́ náà bí ó ti jẹ́ ní kúkúrú nù. salaamu aleykum ẹ dákun béèrè tèmi èmi náà mo náà wà ní túnmú náà ẹ dákun ìbéèrè mi lọ ẹ rà pé nígbà tó ń ṣe lẹ́kítọ̀ lọ ẹ sọ pé ìyá kan pé wọ́n kó lẹ́rú pé ọmọ rẹ̀ ṣá pé ó ṣàfẹ́ fọmọ yẹn lọ́mú pé ànábì ṣàpàdà wa sọ pé bó ṣe wù bó ti wọ ọlọ́run pé kò fẹ́ fi ẹnìkan kan wá sí náà but wọ́n máa tú àyà kan tó wọ́n sọ pé tó ẹni tó ọlọ́run bá fẹ́ ló máa fi mọ̀nà pé ẹni tí ò bá fẹ́ kò lè fi mọ̀nà bó ṣe ṣẹlẹ̀ sí ọ̀nkù àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á fẹ́ bèèrè láàrin ẹ ṣé èèyàn á lè pààyàn kọ pé tó ah gbogbo ẹni tó bá jọ màá àlìjẹ́nà tẹ́lẹ̀ ọlọ́run ti sàálẹ́sà pé eléyìí àlìjẹ́nà ni eléyìí ọmọ náà ni àti pé tó àwọn sọ pé ẹni tí ó bá pé ìwà kan wà tẹ́yìn lè máa wù tó yọ pé ẹ̀mí yẹn lè gùn pé yẹn máa wà dáadáa bí nǹkan kan pé tó ṣé ó ti wọ́n sì sọ sọ kí yẹn máa wà àwọn ìwà kan tó pé ọlọ́run tó ń fún yẹn ní ẹ̀mí gúngún àbí ẹ̀mí yóò fi gùn dára ẹni tó wá ń tí wọ́n sì lọ́nà ti kádàrà pé tó táyìn báyìí lè yẹn ó kú táyìn báyìí lè yẹn ó kú ṣé kíní yẹn ò ṣẹlẹ̀ kó. ọ̀rọ̀ kọ́dàrú ni ẹ̀ ń béèrè jazakumullahu khaira gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè òun la sọ pé màṣíà ọlọ́run ó yàtọ̀ fún kínní ó yàtọ̀ fún màhábà ọlọ́run ìtumọ̀ màṣíà ni pé kò sí nǹkan kan tó lè wà tí ó máa bẹ́ẹ̀ láì ṣe pé ọlọ́run yọ̀ǹda pé kọ́ máa bẹ̀ àmọ́ nù hikima ọlọ́run àwọn nǹkan mi ọlọ́run anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ hadithi kan tí ó jẹ káyọ̀ jẹgbàrin yìí àwọn èèyàn ń sè mọ̀ pé níjọ́ kan umar radiyallahu anhu ọwa bá anabi nlé sallallahu alaihi wasallam wọn wá là anabi nbẹ ní gbígbà téèyàn ń ṣe fàájì ní níbi kan lábẹ́ igi kan Umaru wa débẹ̀ ọ wá rí i pé bá nẹ́bì ṣe dìde ẹni tá nẹ́bì ń sùn lé ó sì ṣe kínni ó sì lápa lára anabi sallallahu alaihi wasallam ẹ̀dàkùn kéèyàn tó sùn lórí ẹni kó tó kó tó lápa sí àgbẹ̀ kìí ṣe pé èèyàn lò ọjọ́ kan ìjọ́ méjì Umaru wa bu ẹkún radiyallahu ta'ala anhu Umaru wa ṣe kínni ọ wa sùn ẹkún jọ̀hún pé ah ah ya rasulallah kí sọ̀rọ̀ nù ń bi tó wà ń pẹ̀lú gbogbo tí ń gbádùn lórí àìsètèlé tọ́lọ́hún rẹ̀ náà kọ́ ìsọ̀rọ̀ nù ń bi tó wà ń rọ́ọ̀mù lọ́hún yẹn wà nẹ́bí wí fọlọ́hún kọ́lọ́hún ó ṣe gbà ayé ayé fún ọ. anabi wa rẹ́rìn sallallahu alayhi wa sallam anabi wa sọ pé yabna al-Khattab ala tarda lahumu dunya wa al-akhirah kò wọ́ bẹ́ẹ̀ ni káyé ọjẹ́ tiwọn kọ́run ọjẹ́ tiwa Umaru ní bala àmọ́ ọmọ èèyàn ló gbé wọn ló jẹ́ kó wọn sọ di òun sọ yìí ni pé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wa sọ nù hadith mi pé law kanati dunya tusawi inda Allahi janaha ba'udatin ma saqa kafiran qatrata ma aw kama qala sallallahu alaihi wa sallam dunya tusawi inda Allahi janaha ba'udatin gbogbo ń dẹ́yìn ń wò láyé gbé ọkọ̀ villa ọ̀sẹ̀ kìíní kọ́ kí sọ̀rọ̀ wà níbi kìíní ànábì ní bàbá yìí pé e nínú evaluation tọ́lọ́ ń bọ́lọ́ ń ṣe wo pé nǹkan ní kí mà nǹkan ní kìíní jana habahudọ ìyẹ́ ìsinsin kan bàbá yìí pa yìí tó bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ìyẹ́ kìíní ìsinsin gan mélòó ń gbogbo ìsinsin ànábì kò tún wá pé complete gan bọ́ba yìí pé gbogbo ń táwọn ń kàkà yé yìí ó tó ìyẹ ẹ̀sìn sìn kan ọba bàrà tó bá wọn lọ́dọ̀ ọlọ́run a anabi lọ́lọ́run ò ní fún kèfèrí ní gẹ̀ omi kan mu láyé tọ́ba yìí kọ́ jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bọ́tọ́ kọ́ jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọkọ villa ọ̀ralé ọ̀ralẹ̀ ọ̀sẹ̀kìnní òsìsìn lọ́hùn arahmanu lọ́lọ́hùn àtẹni ó ṣe tiẹ̀ àtẹni tí ó ṣe tiẹ̀ yọ kẹ̀ láyé kó lè bá wa bá ìyá rẹ̀ lọ́hùn ni pé ọlọ́run dá gbogbo ntọ́ dá nítorí hikima ni but kìí ṣe pé gbogbo ntí ń bẹ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run fẹ́ràn àmọ́ wù pé kọ́mọ bẹ́bẹ́ nítorí nkankan mo ti mọ example wa fúnra wa lẹ́ẹ̀kan pé ni bí o bá ṣe pé ọlọ́run bá ní kí náà máa bẹ káàlì jẹ́ náà máa bẹ gbogbo ntí ń sí lọ́run yọ̀ọ́ dàbí ìgbà tọ́lọ́run ṣàbòsí fún yàn pé a ah, àti gbogbo àṣebàtìbàtì àṣebàtì wà díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkẹ́yàmọ́ lọ ni gbogbo yẹn sá máa lọ bẹ̀ ń a yọ dàbí àbòsí ara hikima ọlọ́run tó hàn sí wa nìyẹn hikima mi ń bẹ tó pọ̀ táwo lè mà pé nítorí ẹ̀ lọ́lọ́run fi ní kí n kaba yọ̀ máa bẹ̀ torí ẹ̀ lọ́lọ́run fi ní kí n kaba yọ̀ máa bẹ̀ kọ́dà bó yẹ pé kó wù bẹ́ẹ̀ àmọ́ fẹ́ láti fi nǹkan kan hàn lójú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ so bí eléyìí ń ṣe rí nìyẹn nípa pé ní ẹ̀ẹ́. Eh, nǹkan kan bẹ bẹ́yẹn bá ṣe ẹ̀mí yìí ogun àsìmọ̀ eh, pé ní ọlọ́run ti kọ́ àjàlé oníkálukú pé ẹni tí ọba kún bàbá yìí kò ní lo wákàtí kò ní lo ṣẹ́jú kan lé sí kò sì ní dínkù but ẹni tí ń bẹ nu alawuhil mahfuz wọn lè alukur'an sọ pé wà indahu ummul kitab wà indahu ummul kitab ẹni tí ọlọ́run ní ẹ̀mí rẹ̀ ogun ó ti wà nù àkọọ́lẹ̀ rẹ̀ pẹ́ mi ní gùn àfi tó bá ṣe ṣe ẹ ọ̀rọ̀ kọ́dàrú wà sensitive agbọ́dọ̀ gbọ́ yìí dáadáa ọlọ́run umul kitabi ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run yóò gbégbé ayé ọgọ́rùn ọdún ni ó lò àmọ́ náìtì ni ọba lò àmọ́ yóò ṣe iṣẹ́ báyìí nítorí bá wàá ṣe yẹn ni ó fi ọdún mẹ́wàá yẹn kún gbogbo ẹ ti wà fi umul kitabi so kìí ṣe pàbí kádàrá wa ń pé méjì gbogbo ẹ ti wà nù kíni ó ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́run. Allahu ta'ala alam. wọ́n lọ kí sọ àmójúkò fún ọ̀rọ̀ ìkọ̀kan wa wọ́n láwọn ní ìdádúntà àgbọ̀ kéde àwọn tó bá jẹ́ pé bóyá rẹ̀ ń tí abẹ́kú wá sí.